hmm my people, o make una come here oh, hey hey police don go lizard jory house o all the way from court my correct people, make una come see am for here oh, make no be say na my mouth na go here, oh, my people, they don sanction because e get money wey dem make e pay eh make e pay the dorcas e no pay she no pay am so now police for uk make now watch welcome to bcgs tv please if today is your first time on coming across my channel don't forget Lizzie, to subscribe hit on the notification bell so that whenever i upload any video when your be boss lady is talking let's Elizabeth watch this video together guys this is your boss lady right here boss lady ceo managing director Lizzie, when your boss lady is talking zip it show me a bobo mo ń bọ̀ jẹ́ one second ẹ bá ṣe é ṣó yẹ jọ ó tí mèmí tó ń bá fàṣà Lizzy ó máa ló béèrè tó bẹ́ẹ̀. ẹ bá ṣe èso ẹ jẹ́ bá ṣe èso ẹ jẹ́ ká evidence hàn yín. Lizzie Anjorin, when your boss lady, the CEO, ah, CEO Bangba, eh? Yalaya, Mama di Mama, Oga Oga Oga. When I'm talking Lizzie Anjorin, ibi tí mo bá ti ń sọ̀rọ̀, kí mẹ́tàlá yàláyà ẹ̀ kó máa dákẹ́. Olórí burúkú eléyìí ṣàmúgà, <laughs> ọmọ lábèrè eyín la rí, wèrè eléyìí bí, eyín eyín já wọn ìwọ gangan lẹ́yìn Àríkẹ́ ìwọ you are too dirty you know a common ọmọ ọ̀dọ̀ ó yá lọ look after lọ look after flori flori flori wèrè lọ look after go and look after florida go and change pampers ìwọ ọmọ ọ̀dọ̀ lásán lásán ẹrú irú ìwọ yẹn mi ò lè mo fi jésù kristi mo fi ṣẹlẹ́rì Àríkẹ́ mi ò lè gbà ẹ́ as a staff nínú ṣọ́ọ̀bù mi you are too dirty I cannot employ you as a staff in my shop. You kó wá máa bá mi or o kó bá mi you. Yo, dirty looking thing. Like what the fuck? Look how dirty you look, girl. You look so dirty. Like what shit, man? You're a fucking common slave. Imagine someone like myself employing someone like yourself. You dirty bitch. Fuck up. Move, bitch. Get out the way. Get out the way, bitch. Get out the way. Yeah, move, bitch. Get out the way. Lizzie Anjorin lọ bá wọn kó má yẹ pé bọ́n ṣe wá pákéjì ti Sunday Igboho náà ṣe máa pákéjì ìyá ẹ̀ you have a case to answer to Kilo de to tó máa ń packaging lórí Facebook náà like you're so funny remember ìgbà tá lock out kóòtù ńgbà yẹn bó lórí burúkú ẹ ṣe pariwo náà nìyẹn o ẹ má dá wọn lóhùn o wọn wí ní kóòtù o jẹ́ kí n kọ́kọ́ fi ti kóòtù mi hàn iná mò ń bọ̀ ẹ̀yin tó bá ń parọ́ fún ẹ máa fọ́ fún pírọ́blẹ́mù yìí nìyẹn mi ò ta mi ò tó jọ́ this is between myself and Lizzie Anjorin on the ongoing case of seventeen thousand almost eighteen thousand pounds. This is between Dorcas and Lizzie Anjorin. Can you see that? Can you see Dorcas Adeyinka? Mumbo. Can you see Mumbo? Let me use my jẹ́ kí n fi kí lorúkọ ẹ̀mí jẹ́ n lo fóònù yìí ẹ jẹ́ n lo fóònù yìí ẹ Samsung mi. Move, bitch. Get out the way. Get out the way, bitch. Get out the way. Lizzie move, bitch. Mi o le fún yín ní fake bí now. Ṣé mi fẹ́ máa fún yín fake ni? You know Lizzie love running her mouth. Yeah? This is on the issue of my 17,000 pounds. Can you see? You can see that Dorcas Adeyinka, Elizabeth and Lawal. Lawa. Kini yẹn? Kilele? Mo pa reference number yẹn rẹ́ mo I bọ̀ high of where Oh, ní where? Where is Lizzy I sùúrù high of where I court of Lagos can you see that on the kini on the eighth day of August twenty-two. on the eight days of august twenty two kọ́lẹ́ rí yẹn eh. on my seventeen thousand can you see it Lizzy Anjorin wàá wo wọ́ọ́sọ́bí ọmọ yìí gẹ́ọ̀ yìí ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí má máa parọ́ fún wọn lọ́nláìn Lizzy Anjorin look look look look listen this is the boss lady talking here mo ní mo máa gba owó mi àbó ya wèrè ni ṣé o ṣe pé o wọ wèrè o ṣe pé àwọn ayé ń we are talking about the united kingdom here uk uk law ó jẹ́ gbèsè seventy thousand pounds this thing tó ṣẹlẹ̀ ó ṣẹ̀ ṣẹlẹ̀ last week ni kò yẹ wàá délé gbọ́ Lizzy gbèsè pọ̀ lọ́rùn ẹ̀ gan Hello, hello. lo ah. you are dealing with international now orí international level la wà ń ṣé o mọ̀ pé bó ṣe wá parọ́ fún ọlọ́ọ̀la iná nìyẹn ẹ má wọrí o irọ́ ló ń pa o ó ń parọ́ ni o kò sí kóòtù kankan o àwọn ní kóòtù o Lizzie <laughs> máa wòran adé ilé Elizabeth Anjorin lánàá bí mo ṣe sọ fún yín um, this is on the issue of herself and Fola Tinubu breaking news tí mo bá ń sọ fún yín èmi ò ní láti parọ́ fún yín bí ṣe mọ̀ wọ́n ti fi rọ́ wọ́n ti fi ba ilé ayé ẹ̀ jẹ́ níbi tí wọ́n ti fún un ní lẹ́tà máa fi hàn yín bí ń sìn adélé lánàá náà Lizzy Anjorin ṣé kí n describe ilé ẹ̀ fún ẹ Lizzy Anjorin gbogbo àwọn tẹ́jọ́ ń gbé ríà gbogbo wọn pápátá ìkọ́nà àwọn mọ́mì mi kan àti àwọn dádì mi kan sórí nínú estate ẹ yẹn ibẹ̀ lẹ́jọ́ wà Lizzy Anjorin ní that same estate of yours gbogbo bí wà àti làtí tẹ́ ṣe máa ń jà tẹ́ ṣe máa ń ṣe Lizzy Anjorin tó bá fẹ́ rí bí sì máa fi hùn ẹ́ ìyẹn tún kọ́ tí o bá fẹ́ rí bí ń mo máa fi hùn ẹ́ níbi ẹ̀yìn ilé ẹ̀yìn ilé ẹ̀ wàá kọ́kọ́ rí bí ilé márùn-ún ilé márùn-ún then wàá rí bí omi bí omi ọ̀sà omi ọ̀sà or something like that is that what they call it like bí omi tó yẹ pé inú omi yẹn la ṣì máa tì sí last last níbi ẹ̀yìn ilé ẹ̀yẹn káwá tó ṣe kíni níbi ibẹ̀ ó mọ tí mò ń sọ náà mo ní mo léèyàn nínú ẹ́stéètì ẹ̀ mo ní bí wà àti làtí bẹ́ẹ̀ ṣe máa ń gbàrà yín létí tẹ́ ẹjọ́ máa ń jà gbogbo ẹ̀ ń gbọ́ wọn like ẹ léríà Lizzy Anjorin they don't like you ní area mo ti mo ti close mọ ẹ gan mo ti move close nísìnyí mo ti move close gan ọlọ máa wòran kí ló dé stop suffering in silence kí ló dé tó ń suffer in silence Lizzy Anjorin you are suffering in silence òun suffer underneath. òun pa òun pa Lizzy òun pa fòó nínú rọ jẹ́ n tún fi kan wẹ̀ nísòro jẹ́ n tún fi wẹ̀ máa kúkú tún fi hàn ẹ́ ó rí irọ́ ni o ó fi lé wa hàn ah ṣé kó ti débí ah ẹ jẹ́ sáré múra kí n sáré fi bákọ́rì hàn yín Lizzy security ẹ state q orí ẹ dàrú àbó ti ya wèrè ni ẹ ṣé o ti ya wèrè ní Lizzy ilé ẹ̀rẹ̀ náà má fọ́ náà ó ní náà Lizzy Anjorin sórí ẹ dàrú ni ṣé o ya wèrè ni you want to fight the UK government oníwò ní sanwó mi Lizzy Anjorin ò ní sanwó mi àbí ò ní sanwó mi máa wòran <laughs> Lizzie, lóhun ò ní sanwó ó ní wọn àrẹ́sì òun lánàá ó lọ́lọ́pàá ò wá ó Lizzy Anjorin o. You're such a liar. ṣó o fẹ́ sọ fún mi wípé o ò gba court letter lánàá nẹ́ẹ́. Ah, ah Lizzy kí ló dé tí rọ́ọ̀bù ayé ẹ jẹ́ ẹ́ Lizzy Anjorin ẹ́ kí ló dé tí rọ́ọ̀bù ayé ẹ jẹ́ fọ́wọ́n lẹ́nu ṣebí fọ́wọ́n lẹ́nu rèé ṣebí pa e ló wọ white yẹn Lizzy Anjorin this is your shop now Video, wà evidence wà ẹ Lizzy Anjorin evidence pọ̀ ó pọ̀ ó pọ̀ fún yàrá àrísì gan torí mo mọ̀ ẹ́ pé onírọ́ ni ẹ́ ìtorí ẹ̀ mo ṣe make sure pé everything ó ń bá evidence wà ṣé wèrè kan ti wọ bí Lizzie Anjorin ṣe ti wọ ni mò ń bẹ́ẹ̀ bá tẹ́rẹ́dẹ̀ sórí kíní yẹn ó dà ẹ jẹ́ ká mú yẹn mary olè mary olè olè olè àti mo lè yẹn kúrò mẹ́ mary olè mi ti ẹ̀ka kọ́mẹ́ǹtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń that's it that's done Lizzie Lizzy Anjorin ah ah ìwọ ọmọ He, ìwọ ọmọ yìí wàá ló béèrè tó Shh. Other nation Shh. máa package wọn lórí Facebook gbogbo ẹ̀yin tó kù náà tí náà ṣe ń bá wọn gbogbo èyí tó kù dọ̀tí náà ṣì ń bọ̀ mo ń bọ̀ ó gbúdọ̀ jábọ̀ kí ló dé tó fẹ́ jábọ̀ gbogbo èyí tó kù dọ̀tí náà bọ̀ power pass power agbára ju agbára lọ hello good morning nelpin kitchen.